ó ti lọ ṣá kí ló ń ṣẹlẹ̀ kí ló dé kí ló ń ṣẹlẹ̀ ní monde kí ló dé kí ló ń ṣẹlẹ̀ gangan nàìjíríà kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ kí ló dé kí ló ń ṣẹlẹ̀ kí ló dé kí ló ń ṣẹlẹ̀ kí ló dé kí ló ń ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ gangan nàìjíríà kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé Where is my iPhone? I was looking for my phone. Bọ́lá kí ló dé tó tún this is Monday morning from Canada this any time seven twenty eight Good morning. Happy Monday. Happy Monday to you. Happy Monday. Smile. Open your 30C no matter what. No matter what happened, what happened Go go in Nigeria. People are shouting. There is too money. Let me pray. You know, I can't do without prayer. Kill and I can't do without prayer before we talk. Hmm. orin wo ni kìkọ orin tó wá sẹ́kàn mi rèé mo ti dúpẹ́ fún yín lè ní ọlọ́run. àrídùnnú mi má jẹ́ kó darí sunkún mi o bàbá àrídùnnú mi o àrídùnnú mi má jẹ́ kó darí sunkún mi o àrídùnnú mi má jẹ́ kó darí pòṣé mi o láyé àrídùnnú mi o àrídùnnú mi má jẹ́ kó dàrí pò ṣe mi o ohun tó ń pa mí láyọ̀ kó má pa mí lẹ́kún ni mo ṣe tọ̀ ọ́ o ọlọ́run alààyè o àrídùnnú mi má jẹ́ kó dàrí pò ṣe mi o oríṣiríṣi ogún ni ọmọ ń jẹ lára bàbá irú ogun wo lọmọ ó jẹ lára ìwọ o fèyí kọ́gbọ́n o nítorí ọ̀la gbáwo ọmọ mi o bóyá lọ́la o lè rìnrìn àjò o mọ̀mọ́ gbàgbé o tolúwa ni mí olúwa ṣèyí fún mi ibikíbi tí o bá lọ nílé ayé o mà sìn ọlọ́run aláyé o ẹ̀kọ́ mo ẹ o má gbàgbé o bó dọ̀la ibikíbi tí o bá lọ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 Father, make me a solution center. Make my daughter, my people a solution center. My platform a solution center. I'll not be a problem to this country. I'll not be a problem to my family. I'll not be a problem to my children. And my children will not be a problem to me. And all this country will not be a problem to me. In the name of Jesus Christ. If there one way or the other be a problem, as from today I speak as a as a daughter of God a daughter of Zion and a servant of might Almighty God. And I speak as from today, this country will not be, Canada will not be a problem to my life, financially, materially, morally, and spiritually. In the name of Jesus Christ. And I pray I will not be a problem to my country where I was born originally, Nigeria, but I will be a solution center in the name of Jesus Christ. And I pray for my country right now, all the evil one in that country, Lord, expose them almightily Oh Lord, expose them in the name of Jesus Christ. And I want you to set the country free from the wicked spirit, soul, and body of evil ones in the name of Jesus Christ. And all this trap that the enemy have set for me and my children and my people because we said the truth. Those people who set that trap, the trap shall catch them. They shall fall into it in the mighty name of Jesus Christ. I want to speak this morning. Father, Lord, anoint my tongue. Anoint my word. Oh, Lord, speak to me. Anoint me. Bless me, oh, Lord. In the name of Jesus, I will not be judged because I want to say the truth. Let that be solution in Nigeria problem right now in the name of Jesus Christ. Any man or woman that is hiding under darkness and causing problem in that nation, I pray Lord you expose them, Lord, disgrace them, Almighty, oh Lord openly and destroy them as well. So shall it be. The country shall be liberated. Oh Lord, when the country shall getting better, I will not die. I will, I will not meet me in the grave. In the name of Jesus, I shall witness it together with my children, with my people. In the name of Jesus Christ. And I pray especially for those who love me. I pray, Lord, Lord, show them favor. Show them mercy. Show me favor more, more, more. In the name of Jesus, show my people, my children mercy, my home. In Jesus' name. Thank you, Father, because you answer prayer. In Jesus' powerful name, I pray. Whatever I bound today, bound. Whatever I lose today, lose it. In Jesus' name. Oh, mi di Oh, di I dip my mouth, my tongue, into the power of God, into the sweetness of God, into the authority of God. Whatever I bound today will be bound. Whatever I lose will be lost. Anybody I bless shall be blessed. Anyone that I curse shall be cursed. So shall it be. In Jesus' name we pray. Amen. He want to call us, amen ìwọ tó ṣàmìyàn má bínú pé mo lo ìwọ fún mi ìmọ̀ ẹ́ ṣùgbọ́n the almighty God will answer you speedily ẹ̀yin tí ẹ ṣàmìyàn ọlọ́run máa ó máa the Lord will single you out for miracle he will answer you wò ó jẹ́ nsọ kọ́kọ́ fún ẹ. You have a question, I mean, you have a request from the Lord. The Lord will do it for you. I will grant you your request. Kò ní pẹ́ mọ́. Bó ṣe máa jẹ́ nìyẹn ọlọ́run máa dẹ́ ẹ lóhùn ju bó o ti rò lọ ìwọ tó ń ṣàmìyàn first blessing tí mo ní láti fún ọ nìyẹn ó ti yé ọlọ́run máa dẹ́ lóhùn ju bó o ti rò lọ he will surprise you even ní ìgbà tó ń fẹ́ rí ẹ láti sunkún the Lord will make you happy the presence of God will rest upon you because in the presence of the Lord there is a fullness of joy a lot of people in Nigeria let me tell you Nigeria is crying for poverty is right ramp, I mean, is going flow fluently. It's moving freely in Nigeria now. But do not, you know, you want me to tell you the truth? Nigeria is full of, if they said it's poor, the government can be poor because some people have taken a lot of things and hiding it. And the hidden things, treasures, are not being revealed to the government again. Okay? because it takes the grace of God for the people in power and authority to see the hidden treasure. I mean treasures, sorry. The hidden treasures, you know. You need the wisdom, you need the power of God. So I bless you today. Ọlọ́run máa fi àṣírí wọ̀n yín, àṣírí ọ̀rọ̀, àṣírí problem tó ń jà yín because when you don't know the problem exactly what you have, you don't know the solution until you have been diagnosed for a certain sickness and then the doctor will know exactly what to do all right so almighty god kò ní fi ara pamọ́ jẹ orílẹ̀-èdè yẹn àti ẹ̀yin tẹ̀ ṣàmì ẹ̀ lórúkọ jésù ọlọ́run tó dá ayé àti ọ̀run ó máa fàṣírí ayé àti ogun tó bá jẹ́ àfihàn ẹ̀ ọlọ́run jọ̀ọ́ o má jẹ́ ká ṣí òkùnkùn kí n tó máa lọ nínú ọ̀rọ̀ mi for this actually i'm not here to have prayed pray for my country, but um, but I want to give you this. Àṣírí ogun tó jà mí àti èyí tó tún fẹ́ jà mí, Olúwa má jò bò, Olúwa tú àṣírí ogun tó jà mí àti èyí tó tún parapọ̀ tó tún fẹ́ parapọ̀ láti jà mí, Olúwa tú gbogbo ẹ̀ láṣírí. Àṣírí ogun tó ń ja orílẹ̀-èdè Nàìjíríà àti èyí tó ja orílẹ̀-èdè mo kàn ń ṣoore fún orílẹ̀-èdè mi ni o, I'm not eating and they are not giving me money from them from Nigeria so if I'm doing it's a free I'm not a fool okay mo gbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run gan onígbàdúrà fún orílẹ̀-èdè rẹ tán bá ní káwọn èèyàn máa gbàdúrà fún orílẹ̀-èdè Nigeria I should be the last person to pray for Nigeria again and again but I'll pray alright I don't pray because of myself and I don't pray because of uh, the evil people living there. I pray because God has commanded and because of the good one that we don't even know. That don't know us, that we don't know as well. àṣírí ogun tó jà mí àtẹ̀yẹ tó tún fẹ́ jà mí tó tún kóra jọpọ̀ láti jà mí tó bá gbẹ́ pé kàsàkàsà lórí bàbá késekése wà lẹ́yìn torí bẹ́ẹ̀ o búburú ò sì you know why because we have long in the eh, àwọn ènìyàn orílẹ̀-èdè wa ti pẹ́ jù nínú ìwà kà ṣíṣe orílẹ̀-èdè nàìjíríà ó ti pẹ́ jù nínú ìwà kà the big one the people in power not today o kì í ṣe power of today o we have used to some things backing evil up okay àdẹ̀lẹ̀ máa gbénú ẹ̀ṣẹ̀ ká ní kórè ọ̀fẹ́ máa pọ̀ sí ẹ̀ṣẹ̀ máa ń jẹ́ kí oore ọ̀fẹ́ dínkù ẹ̀ṣẹ̀ á máa jẹ́ kí àwọ̀ṣẹ̀ máa ń shorten life okay when the economy of the country is not good I mean it's not good then wọ́n fẹ́ shorten life ìlú náà ó ti yé bẹ́ẹ̀ yẹn the life of the country will be short and who are the who are the people in the country the people to àwọn ènìyàn ó gbàdúrà ogun tó jà mí tó ja orílẹ̀-èdè yẹn adájọ́ tún ti ń kórajọ pọ̀ láti ja orílẹ̀-èdè yẹn ogun tó jà mí èmi mo fẹ́ gbàdúrà fún ara mi but tó bá wà níbí báyìí náà torí èèyàn kì dorí olórí torí mo rántí ìgbà kan i always pray for people àwọn tí mo pray fún yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí excel i thought when they excel they going to remember you a lot of people you pray for after getting the answer for their prayer because we are being taught Nigeria now they teach them uh, how to be ungrateful how to be ungrateful so I'm basically praying for them like òun gbọ́ wọn òun kọ́ wọn bí wọ́n ṣe máa my bí wọ́n ṣe máa ṣe dáadáa bí mo ṣe pray yẹn mo tún put many people into. I put them into direction for how to be good Tobacco bá good fún wọn the woman is good for the enemy for the wicked ones they want to rubbish they want to destroy you ó gbàdúrà gbà fún orílẹ̀-èdè náà má gbà mo ti gbà fún orílẹ̀-èdè mi. àwọn èèyàn kan wà láti orílẹ̀-èdè mi tí wọ́n ń finá ogun mọ́ mi níbí náà because wọ́n believe pé they want me to be praying forcefully, I mean, forcefully sórí àdúrà tó bá fi ìyọ́nú àti inú dídùn gbà fún ènìyàn ọlọ́run gbọ́ ó dàbí òórùn dídùn ní etí ọlọ́run bọ̀ tí o bá wà nínú táwọn èèyàn bá fọ̀ sí ẹ tàbí tán gbógun tì ẹ tán tẹ̀fẹ́ kó máa ṣe dáadáa nínú gbígbógun tì yẹn tó bá ṣe dí dáadáa yẹn á tún dàbí ègún lórí àwọn tó bá ṣe dáadáa fún torí ẹ̀ mo máa ń sọ fáwọn èèyàn pé you don't force me to do things because I don't want you to receive calls you don't force me You don't force me to speak. You don't force me to come out. You don't force me to show my face. You don't tell me. You don't tell me. Even some people, they will tell you, hey, eh, just what do you want? <laughs> Wọ́n man, máa béèrè lọ́wọ́ ẹ̀ àwọn tó bá ń ṣe irú nǹkan àbí to ti wà àti pé wọ́n kàn fẹ́ ní kó sọ̀rọ̀ sí ẹ. what do you want to do for your life? Àwọn èèyàn máa béèrè lọ́wọ́ mi bí me. ṣe dàgbà tó yìí tí mi ò rí I want Àwọn fámìlì mi tiẹ̀ rí fámìlì kọ̀ọ̀kan béèrè lọ́wọ́ mi what do you want to do and tí bá ní mo for my life and they are not ready to do anything for you they just want to be in control of your life and get all the information Control tó lóun fẹ́ ṣe the ayé òrìlà dẹ̀ máa rí when you don't have anything to offer me why do you ask me for it okay so but we are going to pray now ogun to jari orílẹ̀-èdè mi ogun tó jà mí tó tún parapọ̀ láti jà mí olúwa ka. jẹ́ ká ṣe ogun náà gbọ́ olúwa ogun náà ká olúwa fọ́ ogun náà mọ́lẹ̀ olúwa tú ogun náà ká ogun tó ti jà mẹ́rí tó tún fẹ́ tó èyí tó tún parapọ̀ láti jà mí olúwa tú ogun náà olúwa fọ́ wọn mọ́lẹ̀ lórúkọ jésù èèyàn ní ogun o ṣé orí ìṣòro tí orílẹ̀-èdè nàìjíríà ní èèyàn ní èèyàn àwọn èèyàn ló wà nídìí ẹ̀ people are behind it mi ìfẹ́ bọ́ bàtà mi ọdún tí bá ti ń bọ́ tí bá ti ń gbàdọ́ máa ń wù mí kí n máa bọ́ bàtà mi. ogun tó jà ètò àti ètò tó ń parapọ̀ láti dàmẹ́ olúwa fọ́ ogun náà mọ́lẹ̀ lórúkọ jésù ah gbàdúrà jẹ́ ń dé orú mú but jẹ́ ń fi fìlà dé orí mi i want to cover my head for the sake i mean god will answer without me covering my head o ó máa ń gbọ́ mi ò fẹ́ doctrine mo kàn fẹ́ fi let me continue. ogun tó jà mẹ́ tó tún parapọ̀ láti tún jà tó tún fẹ́ jà mẹ́ olúwa fọ́ ogun náà mọ́lẹ̀ àwọn èèyàn lógún fún ayé rẹ̀ èṣù la máa ń pè ṣùgbọ́n inú èèyàn lèṣù máa ń gbé inú èèyàn sọlọ́run náà sì máa ń gbé ogun tó ja orílẹ̀-èdè èèyàn ló wà níbẹ̀ ló wà nídìí ẹ̀ gbogbo ogun tó jà mẹ́ tó tún parapọ̀ láti tún fẹ́ jà mẹ́ olúwa fọ́ ogun náà mọ́lẹ̀ bàbá jẹ́ kógun náà fọ́ sọnù ogun tó jà mẹ́ tó jà mí lórí ọmọ tó jà orílẹ̀-èdè mi tó ja ìdílé mi tó ja ìtònáwó mi tó ogo mi tó ja owó mi tó tún fẹ́ parapọ̀ láti jà mí olúwa fọ́ ogun náà mọ́lẹ̀ bàbá fọ́ ogun náà mọ́lẹ̀ olúwa fọ́ ogun náà mọ́lẹ̀ gbogbo ogun tó ja orílẹ̀-èdè mi olúwa máa fọ́ ogun náà mọ́lẹ̀ bẹ́ẹ̀ lórí kò ní í padà now tí bá ti wá gbàdúrà yìí ẹ rí pé àdúrà kan ni mo là wá gbà now let's go straight to the point. ṣe rí nàìjíríà mo rí pé wọ́n ń pariwo hey problem problem problem oúnjẹ wọn o oúnjẹ wọn o oúnjẹ wọn o oúnjẹ wọn o àwọn ti east àwọn ti west àwọn ti south àwọn ti north different àwọn àwọn kan ń pariwo security àwọn olówó ń sìn wọ́n ń pariwo àwọn tó lówó dáadáa the rich people, they are shouting for safety and security of the country. Okay? They want this country to be safe because they have a lot of their investments, they don't have a lot of our money, their money there, they don't want problem. A lot of people are praying. We are praying with you also. Okay? We are praying with you. But part of the problem that is facing the Nigerian now and that can cause more problem and that is um, poverty that is in general trading poverty in Nigeria is in general trading it's trending right now it's trending it's been trending for long but now it's more trending it's now more it's trending more than before everything is going higher they say the I mean the money is the every day things one problem or the other now the rich people in Nigeria I'm back to you before the problem can be solved all the rich people in Nigeria have to help the government as this at this time also you know we talk about pastors helping praying also prayer is good though prayer is what is good wow today Canada money is one thousand two twenty-five to one thousand dollar I mean one thousand I mean one dollar is one thousand one dollar one Canadian dollar now is one thousand one concern that's new see is one thousand two twenty-five two twenty-five that's what you just send it to me now I don't want to polówó wọn bá dárúkọ wọn so ṣó ti the rich people of Nigeria you know yesterday I've been calling about the rich people this time around if I want to tí ma fẹ́ polówó ọjà ma ni please the rich people of Nigeria the pastors please patronize me that is where money ibi tí owó one nìyẹn to bá a place ìsàlẹ̀ let your tó If it's tí adùn kí sí ibẹ̀ ni Nigeria people rich people are in Nigeria people the problem of Nigeria, the money Nigeria needed. In fact, some of it is in Nigeria owns it. The money may be abroad though. They may be saving it somewhere, oh, but Nigeria has the solution to their problem because we have a lot of rich people and who have enriched themselves from Nigeria. Uh, what do they call it? Nigeria West. Who have enriched themselves with Nigeria West before the country can be also eh before the country can be solved the problem can be solved now the also the rich of Nigeria have to if the government have to approach the rich people in Nigeria because some people they have the wealth of Nigeria they will tell you they are not a politician but all the money that belongs to them that they are not politicians majority of politicians are contributing the money into their hands old politicians and new ones they have money that we to subsidize because the citizens are crying now and that's what can bring another disaster into the country the country the rich people you know we call pastor pastor that are rich some pastor we heard that they have four private jets do you know how much that won't cost some rich people also in Nigeria they have different private jets you understand me they have money Do you know? Let me tell you, this money, they don't make the money from our overseas. They make the money from Nigeria wealth. From the Nigeria citizens. In fact, from the poor people. They steal from poor people. They, you know, they disturb the poor people. They rob the country before the problem will be solved. If the Mohammed Obalobauki òkè kó lọ the Nigerian government and EFCC they should approach them and tell them to borrow money and give money if you you when you, when you start checking accounts I said it the other time oh. when you start checking account of rich rich people in Nigeria because that time in Swiss sorry to mention country you know when they store money of Nigeria to Switzerland and they started using the money for road anything that when the economy want to be somehow, they spend the money. I know there is no foreign country that will be storing money in Nigeria. No, we always store money in abroad. But they said Nigeria, the problem, the rich also, because the rich don't want war. Ẹ eh, fẹ́ war. You have to share. If you don't share, you will cause trouble. A lot of country that has problem today, They are rich men and women. They run quickly to abroad. The only thing you can do is to run to your abroad, to your home in abroad. You have a private jet. You don't need to wait for tickets. You run. But what of when your way going? What do you think it can happen to you? And also when you are in abroad, you cannot be doing what you are doing. What you, the way you do your things, you cannot do it. When you live in abroad, you start paying tax, you start paying for many things. And if you continue for a long time, the money will be reducing, it will not increase. The government of Nigeria, these states, should approach the rich people of Nigeria. Maybe they should borrow the money, or they should loan the money, or they should just share the money. Okay? They can share, yes! They can share the money to assist Nigeria. They should share accounts money are lying down in the account because you can see that EFCC also they are working on the boys, small, small boys that are stealing fraud, cyber fraud, cyber fraud. Now it's time for the rich people of Nigeria. I'm not saying they should stop also the cyber bully, I mean the cyber fraud and all those fraudsters, small, small fraudsters. Also the, because we have big fraudsters in Nigeria, big fraudsters. They are not stealing from the whites. They are not stealing from overseas. They are stealing from Nigeria. They are doing what they are stealing from Nigeria. A lot of money are there in the bank, but in sorrow, that people are turning. And those one will tell you that it is their personal money. It's the money of their business. The business can grow. Approach them to lend you the money or you share the money together because if the problem kuma happen it's going to affect all the country the country who are facing war tó ń jagun lọ́wọ́lọ́wọ́ a lot of owó to wà nílùú wọn ó useless e finish and they started taking money from us see people started contributing for them approach the rich people in Nigeria approach the rich people in Nigeria. The pastors also that are praying, if they have money, they can, because they say if it's subsidizing, come back, they can use private people, the rich people in Nigeria can be sustaining Nigerian citizen for now. Because we both own ourselves. I've said it many times that a lot of rich people in abroad at times they save their citizens because they, you know, they are not putting the yoke, the bless, the load alone on the government. If the law, you understand what I mean? I'm not saying the government should not be responsible the government should approach the rich people we don't know them if i want to mention name now you know they may not be rich as we think okay but approach them the money is there they can share it eh share the money share with your brother and sisters even Jesus Christ after disciple when he after holding meeting when the Emma be no be má so you know the my English at time I speak with my dialect and at time I'll be good I'll be fluent ó ti and at time I'll be speaking with my tongue okay Jesus Christ you know what happened? he went to borrow iṣu karamaru márùn-ún five loaves of bread What kàn fi pa ni it may be five million nígbà yìí a kò ń sọ òwe ni and protein gbúdọ̀ wà ń bẹ̀ nutrient yóò ti yẹ yín mẹ́yẹn he borrowed but eventually he returned it back with double to them. That is to say, what the country needed among the people standing complaining also, they have the solution. Where we need to pray we should not spend money Where we need to spend money we should not pray like if I want to pay if I want to pay my rent now I should start praying for my landlord to do what she to die Ne, God forbid or to do what or to forget me or to run mad to bá run mad gan God forbid ṣé ọmọ ẹ ò sí níbẹ̀ àbí ìyàwó àbí anybody ò sí níbẹ̀ they will continue we don't need to deceive ourselves in some things prayer is good we are praying now like if I have money excess now ah má ti tún máa ra rice má tún máa pọ́n àwọn èèyàn ní nǹkan but that's not even the solution we are only telling people that <tsk> we don't want our rich people to be responsible we want everybody in our country to be responsible especially those who have eat who have invested the money of the country who they have in one way or the other maybe voluntary people have dashed their money because before when the government when things was good in that country one ròyìn bọ́n ṣe máa man dash out to rich people, they dash out money, they dash out to the pastors, they dash to the affairs, they dash out many things. I heard the way they, some people dash out private jets to single people. Although wọn láàárọ̀ ànúgbà tó wáyé pé mo ríru àwọn ànúgbà bẹ́ẹ̀ yẹn sìn má ti ṣí ẹ̀ torí ẹ̀ ló máa ń da kéèyàn máa ṣe dáadáa fáwọn tó bá mọ tó wà generous. ṣe emi èmi sì mi rí àánú wọ̀nyẹn gbà So ti yẹ inú ẹ̀ mi ì rí gbà mi ì lè sọ lọ́la o tí n bá dẹ̀ rí gbà lọ́la ó ti yẹ inú ẹ̀ ma àwẹ̀ share to even èyí tí mi ò rí gbà tó jẹ́ mi fúnra mo ṣe à share with people even tó lórin bá lówó irú àwọn orin tó ń sọ pé ó máa ń generate wọ́n san dọ́là dọ́là owó ńláńlá yẹn fún àwọn celebrity gan approach them àjàjà àwọn ìmíì tó ti ṣe server fraud rí tó wá lówó rẹpẹtẹ tó ní àkáǹtì wọn tó ní pé wọ́n stream orin wọn ó lọ gan-an bẹ́ẹ̀ báyìí mi ní kẹ́ sísì owó wọn o tẹ́ bá sísì ẹ̀ náà tẹ́ gbà lára ẹ̀ tẹ́ fún wọn pàtó tó bá jẹ́ pé bí hundred million example tẹ́ mú bí eighty bẹ́ẹ̀ tẹ́ fún wọn twenty million it will help whatever we need in Nigeria people have it and that's why people are not you are giving room to be you know people to be oppressing the people you know you are not approached don't be afraid approach people Jesus he was not afraid to affr I mean to approach who has lots of bread here. Yeah. Others are hungry. Who have fish there? Àwọn tó ní sardine gbé jáde, àwọn tó ní búrẹ́dì kó jáde. It's when you approach that things started coming in. Government should be the one to do. No, don't allow even some people to be doing it personally, personally. Because when you are expecting people to do it personally, they will tell you, eh, ṣé wọ́n Approach them. They account, all the bank, you see, if people has uh, you know a lot of accounts uh huh, àwọn àkáǹtì chọ́ọ̀chì mi báyìí billions of dollars ló wà níbẹ̀ both home and abroad and Nigeria is in need like that let us be a brother our brother keeper if any problem happen ìlú tó ṣẹlẹ̀ sí yẹn wọn ò dúró mọ́wọ́ I I remember what is name of this pastor this pastor that used to that is very bold to talk about all these pastors in Nigeria he lives in you see, Russia or he, I mean no he lives in you see, Ukraine or he shall live in somewhere when trouble happen are you sure he didn't even show face regularly we see old face old picture be nice so that you no face trouble more than what you think what I'm saying now is abi am I wicked I'm not wicked I want others for you I'm doing mo ń ṣe tiyín náà tí wọ́n bá ní problem wà lẹ́ni ọlọ́run má jẹ́ kí nàìjíríà jagun o all those owó gbogbo àwọn tí ò lówó yẹn àwọn ló máa ń dúró láti jà àwọn náà gbogbo àwọn gbogbo àwọn tó máa ní gbókò ara gbogbo àwọn tó máa ní tẹ́rọ̀rì wọ́n ṣe yẹn wọ́n rọ́kú àwọn ló máa padà wá jókòó tó wọn máa bẹ̀rẹ̀ sí ń jẹ owó yín máa já gbogbo nǹkan máa ní olórí burúkú wọn ti lé wọn dànù àbí tó ti pa mí nínú wọn. ìjọba approach the rich of your country the rich people in your country àti obìnrin àtọkùnrin It's not a joke. I'm not I'm not doing this for fun. Okay? Kó ṣe gbogbo nǹkan nígbà mi lèèyàn máa fi dóde ìjọba. Like today, I have a lot of plan. People tí ó jẹ́ pé mo believe pé mo ti better jù fún tó dáa ti dáa fún mi jù fún mo ti gẹ́ẹ̀tì ìwé mi àwọn èèyàn bá sọ pé mi tí ì níwèé ìlú Canada mo ti ní permanent resident wọ́n ní mi níwèé kí ló kù ṣebí kí n kàn dúró fún ọdún kan kí n lè gba citizenship mi tí mi bá jáde kó nílùú tí mi dẹ̀ jalè. tí bá gba citizenship kí n dẹ̀ gba passport but at the same time tí bá gba is not a ticket to heaven i'm not boasting for that because i want Nigeria to be settled tá a bá ti sọ̀rọ̀ Tabati, pray we put something to action approach them i'm very sure even the foreigner that is in Nigeria all those miners gbogbo àwọn tó ń wa miner tó ti ń ṣe with conjunction of some people ni the illegal miners tó máa ń ṣe mining ní orílẹ̀ ní orílẹ̀-èdè Nigeria, tí wọ́n ṣe ọmọ Nàìjíríà tí wọ́n dẹ̀ gba license with conjunction of some politician privately they are doing it, harvesting the money for the con for themselves. <laughs> Do you know that a lot of people selling lace in Nigeria? I want you shine máa ń fún wọn ní aṣọ wọn kàn kó tó bá ti gba ṣọ́ọ̀bù Nàìjíríà China máa kó lèsì fún ẹ tó bá ti níwè ẹ àjàjà tó bá wà láàrin ọjà tí ò ń ṣe pé o lọ dá dúró ṣe my wọn máa your friend? ìmí ìtí you about some woman because they make hell of money no? you be believing me sọ pé wọn náà sọ àti owó tí gbogbo àwọn tó bá àwọn àti politician o ṣàmì pé politician nìkan ni wọ́n ń wọ́ nísìn ipe wọn kówó àti àwọn míì náà wà tó yẹ pé ẹlòmíì máa sọ fún ẹ pé òun politics. ṣe politics torí pé owó tiẹ̀ correct forever exploiting Nigeria ni stealing Nigeria ni forever wọn ò go for politics wọ́n máa láwọn ò ń ṣe politician all those minor gbogbo àwọn tó wà nílùú náà gbogbo tó ń bá níyẹn náà nàìjíríà ló ní tí wọ́n ṣe illegal minor ẹ̀yìn ti rí tí wọ́n bá pa owó ní ọwọ́ àwọn fraudsters tí wọ́n bá gbà ní ìlú bí tí wọ́n bá wà nílùú òyìnbó yìí tí wọ́n bá owó tí rí gbogbo ẹ́sìbì gbà ṣé tí bá ti gbà á tán bá tiẹ̀ wá ṣẹ̀wọ̀n wọn tán ṣé wọ́n máa ń kó fún wọn padà nọ́mbà wà gbogbo nǹkan tán kọ́kọ́ ní tó bá ti jẹ́ pé wọ́n ṣe nǹkan illegal thing wọ́n máa gba gbogbo ẹ̀ ní. The problem you have in Nigeria the solution also sixty to seventy percent of the solution also is in Nigeria ó wà lọ́wọ́ the people living in Nigeria I listen these days and I God just told me that you better speak if you want to speak he said nobody ready to help anybody nobody help you except to buy approach or except to o bá ṣe okay this thing tó bá jẹ́ pẹ́jọ ṣe pé ah, it's my right nobody ready to give you your right even when they collect from you you want to collect it back they say ah you have given it to me now ṣe mo ní kó tọ́jú ẹ̀ ni mo ti lò ó tí má ti if you don't approach some people they are not going to they will only be telling you being nǹkan ṣe rí o <laughs> people are rich in Nigeria. and because of people that are rich like that you are not approaching there they are not ready to do anything that's why owó ló sin àwọn ẹlòmíì ní mú to the level that àwọn ẹlòmíì tó máa ní wọ́n ṣe terrorism kì í ṣe pé o the people who have been sponsoring the war before terrorism wọ́n ròyìn pé wọ́n ní owó ní orílẹ̀-èdè nàìjíríà do you think ṣé ẹni tí ò tí ì jẹun ló bá máa kó oríṣiríṣi àwọn òfin arms wọlé eh? approach Nigeria richest people àti pastor àtàfà tó bá lówó àti businessman tó bá lówó you are not approaching them wọ́n sọ pé wọ́n ta àpò ráìsì níye kan ṣé gọ́ọ̀mẹ̀ntì ló ta àpò ráìsì bẹ́ẹ̀ ìbọn láwọn tí approach them o ẹ má jẹ́ ká kàn sọ̀rọ̀ púpọ̀ ó ti yé approach them in this country let me tell you one thing I learned something about this country <laughs> If they want, if they want to pay some money, their debts, eh? I don't èèyàn your normal fi I don't want àwọn citizens tó ń ṣe when èèyàn tó wà lù náà náà máa fi sí o. phone. You get, but if you are getting from people who are not there, you you getting it. Do you know why a lot of Nigeria is in debt? They are getting it, and also you are giving it to the hands of those people who are in vessel. Those who are getting rich, they are getting riches. I mean, rich Richmond àbí kí ni Richmond dá àjókè o those who are rich they are getting more richer every day okay they are getting more richer those who are poor they are getting advantage they are taking more advantage of them every day approach them go to accounts go to all banks cbn wọ́n sọ pé yẹn wọ́n wọ́n ti waste? owó ẹ tún wá lọ wo Nigeria rich o ìjọba buhari ni mo ti mọ̀ pé wọ́n Nigeria rich bàjẹ́ bàjẹ́ ah! ó dẹ̀ pé táìmù yẹn ni covid tún wá nàìjíríà is rich but the government are being blind to those things because they want to pardon some people or they don't know some things approach them in some country single person will not be in charge of all gbogbo ẹrù ìlú ayé gbogbo nǹkan tí nàìjíríà máa ma jẹ majority of nǹkan tí àwọn èèyàn máa ma jẹ been here being here approach rich people ṣá the government of Nigeria mo tún ti sọ ilé iṣẹ́ mi pé the people tó bá rich tó bá wo tó bá come across this video they will wage war against me ṣe má gbàgbé o they will hate me èyí tó bá ní àǹfà bó ṣe wà wọ́n máa ṣépè fún ìyá wọn kì í ṣe mi èyí tó bá ní pásítọ̀ báyìí wọ́n máa lọ lórí burúkú ni káwọn sórí burúkú dànù náà wọ́n máa gbàdúrà bọ́tà burúkú ọkùnrin ní mi ṣe torí pé mo ń jà fún mẹ̀kúnnù náà mo fẹ́ kí orílẹ̀-èdè mi dára ni mo gbé ti tèmi bí mo tẹ̀ ṣe jẹ́ ọlọ́run ní ṣe mí ní aláìní màá ní ànító owó àti àníṣẹ́kù àti mi àtàwọn ọmọ mi àtàwọn olólùfẹ́ mi bó ti ṣe pé mo ṣe mo ní èmi náà ní àwọn challenges mi at this moment mo gbé ẹ tó bá dẹ̀ ti gbé tiẹ̀ sẹ́gbẹ̀ẹ́ tó bá ń gbọ́ torí olórí ọlọ́run ló máa ń gbọ́ tiẹ̀ ọlọ́run sì máa gbọ́ tì ọlọ́run sì máa ṣàánú fún mi approach them gbogbo minor gbogbo nǹkan tó bá jẹ́ pé àwọn èèyàn ń fi gbogbo ọrọ̀ tí nàìjíríà ní sí àpò nàìjíríà ní nàìjíríà will be one of the richest in Africa tó bá jẹ́ ọrọ̀ tí nàìjíríà ni wọ́n fi sí àpò nàìjíríà nàìjíríà will be the richest one of the richest in Africa àbí the richest wapa in Africa but gbogbo ọ̀rọ̀ yẹn people personalize it so people who are personalize it who are benefit from it we are not counting dead thief now we are not calling dead thief just approach them at this junction so that tó bá jẹ́ pé Nigeria nice ni for the rich people of Nigeria if they are rich wọ́n lè parapọ̀ kan máa subsidize yẹn personally you don't know ni just to relieve their citizen some people do it in some country you don't know just to relieve their citizen and for them also to be peaceful. And you know, people who do things like that, they get more money. But people are getting more money. In Nigeria, they are not ready to re re I mean, release a time. Approach them, o oh, government of Nigeria. Àwọn ọmọ tó ń jalè orí sábàbí mi ni pé kán fi wọ́n sílẹ̀ but KFCC tó ń approach wọn pé kán àbíjọba fúnra wọn bóyá kán hold the meeting because ìgbà kan náà wà ní orílẹ̀-èdè ṣé Ghana ni wọ́n hold meeting pẹ̀lú àwọn tó ṣèlú rí tó lówó àtàwọn tí ò lówó àtàwọn tó àmọ́ àtàwọn tó lówó tó ń bèèrè yóò ti yé bẹ́ẹ̀ ẹ ṣe meeting pẹ̀lú wọn ó ti yé bẹ́ẹ̀ the Nigeria need to move forward and things need to be alright ẹ ṣe any wonderful day bó tẹ̀ yẹ pé gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí bíbá ẹ̀ ṣe àmì ẹ̀ ṣe love and like fún mi ẹ ṣe gan ni so kí n tó máa lọ nísìnyí náà no máa ṣe lè lọ́tọ̀ ó ti yé orílẹ̀-èdè wa ọlọ́run kó gbà wá lẹ́ o ọlọ́run kó ṣàánú fún wa o ìlú le o bọ̀ tí ìlú bá ti le báyìí wọ́n máa pariwo Tinubu Tinubu Tinubu Tinubu Tinubu wọn ò tẹ̀ kí n pariwo vice president every time they will be shouting the president always if you are shouting president shout tẹ bá ti ń pe tẹ bá ti ń pa yín lá o ẹ ṣá máa pàbẹ ní sí ẹ ṣá máa pa yín lá kẹ ṣá máa pàbẹ ní sí ẹ máa pe vice kẹ máa pe president ẹ máa ń fi gbogbo wọn náà jọjọ náà máa jọjọ enjoy post yẹn tó bá jẹ pé wọn fẹ́ jọrọ ọbẹ náà wọn jọ wọn máa enjoy yẹn so ẹ má máa pe Tinubu nígbà Buhari náà Buhari o Buhari o Buhari o Buhari just need to sign àkàìmọye fraud gbogbo àwọn tó ń gbádùn lọ́ńdà àwọn yẹn ẹ tún máa pe àwọn rẹ́ẹ̀pù àtàwọn senate leaders president ẹ máa pe àwọn náà Tinubu Tinubu Tinubu Tinubu Tinubu Tinubu Tinubu Tinubu in fact àwọn míì ti yàn bẹ́sọ̀ wọn ti reach nínú ìjọba ìbáyìí ìjọba tó wà ń bẹ̀ gan ẹni tó jẹ́ president gan sì ní ẹ̀dìk wọ́n ní ẹ̀dìk orí fọ́ wọn ò lè sùn lóru àtọ̀sán àwọn míì dẹ̀ ti lówó bàjẹ́ nígbà tí wọ́n tún ti wọlé táwọn nǹkan fúnra wọn ò tó mọ̀ lára àwọn tó jọ ń ṣèjọba <laughs> ẹ má máa pe ẹnìkan ẹ máa pe gbogbo wọn round fèsì yé mo tún sọ ìyẹn fún yín ni o torí ìtẹ́ tá a sọ yìí náà ń sìn ọ̀tá máa tún pọ̀ ṣùgbọ́n kí orílẹ̀-èdè lè dání o kọ́ mọ̀ bà lè yín sókè torí tó gun bá ṣẹlẹ̀ gbogbo àwọn tó lówó ìlú náà máa kọ́kọ́ sá lọ ni lówó ìlú máa kọ́kọ́ sá lọ ni gbogbo àwọn olówó tó wà nílùú Ukraine sìn wọ́n sá dànù ni àwọn tí ò bá lówó tí ò ní mi lọ wọ́n máa wà ń bẹ́. ilé bó ṣe jẹ́ o ẹ̀ka àrùn ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí wa tún ti ń lọ lónìí má bá wa lọ ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ eré ọ̀sẹ̀ ẹni kó jẹ́ tiwa má jà ṣorígbé má jà ṣẹ̀ṣẹ̀ gbé o àwọn pàkúté àti pàǹpẹ́ tí àwọn ènìyàn búburú dẹ sílẹ̀ fún ayé wa ọlọ́run jọ ò gbà wá lẹ̀ o má jà kó sí o àwọn tó dẹ pàǹpẹ́ nìkan kó sínú pàǹpẹ́ wọn o <laughs> àwọn tó wò mí lórí èrè tí mo sọ iná tó sọ pé a máa fìyà jẹ ni a máa gbógun tì níbi tó wà ní máa ní lára gbogbo ohun pátá ni kó bá mi ní lára o ẹlẹ́dàá ṣẹ̀dá kí orílẹ̀-èdè mi lè dára ni mo ṣe ń sọ yìí o káwọn èèyàn lè lójú àánú fún ara wọn ni o kọ́ má kọ̀rọ̀ kó má kówó pamọ́ tí ò sì ní wúlò fún wọn lọ́la tó jẹ́ pé ọkàn wọn ò balẹ̀ inú wọn ò dùn gbogbo ìgboro kan gbogbo wọn jí wọn gbé níṣẹ́ nǹkan sì release owó náà síta wọ́n kọ̀ wọn ò mà release o làṣẹ sọ lónìí ẹ̀sìn sọ pé ká sọ bẹ́ẹ̀ o àti wí bẹ́ẹ̀ ṣe ní ká wí àti sọ bẹ́ẹ̀ ṣe ní ká sọ àti pàṣẹ nǹkan láyé olú àfìdí rẹ̀ múlẹ̀ lọ́rùn ọlọ́run gbà wálẹ̀ o má jà tẹ́ má jà tí o ọlọ́run ṣàánú fún wa o hmm, ṣàánú fún wa o ire tó wà ní ọdún níbi tẹ́mi gbogbo ọ̀nà tá a ti ń wá solution yìí ọ̀nà wa má jò dàrú òkùnkùn má jò ṣubú ayé wa olùwàtọ̀mọ́lẹ̀ o olùwàtọ̀mọ́lẹ̀ ṣàánú fún wa kún àwọn orílẹ̀-èdè wa I pray for everybody in our nation those who are rich to have pity on people in our nation in Jesus name thank you father because you answer prayer in Jesus name we pray kò sẹ́ni tó máa ń ṣe àwọn èèyàn aláàánú wa o aláàánú àwọn tó máa ń ṣoore fún yàn tí ó ti yẹ mẹ́ẹ̀ olóore gangan torí a máa sọ pé all oh, they are speaking against all the kìnnì kan i don't speak against anybody dem abuse anybody ṣé mo sọ fún yàn nísìnyí torí ẹ̀yin tẹ́ ń blog gan mo ń bọ̀ lórí ọmọ kan tó ń blog tó bá ti ń blog gan tẹ̀ sọ pé yàn commit offence stop bullying i don't bully but if anybody try to bully me èmi náà lè bully ṣùgbọ́n mi ò bully anybody okay. mi ò bú anybody o mi sọ pé anybody dàrú o mi sọ pé orí wọn fọ o ṣé ti yé bẹ́ẹ̀ mi ò sọ pé anybody síwìn o ó ti yé bẹ́ẹ̀ mi ò sọ pé anybody ṣeré o ó ti yé bẹ́ẹ̀ so i'm not bullying anybody i just want peace to reign in my country i just want everybody to be alright have a wonderful day in jesus name i'm coming again i have many things to say bye love you guys. ẹ má gbàgbé o justice for Mohbad.